والصلاة والسلام على رسوله الأمين نبينا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد عباد الله فاتقوا الله سبحانه وتعالى حق التقوى يقول الله سبحانه وتعالى يا أيها الذين الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قال أن وبعدين وقت كل رجل على الأسبوع ọlọ́wọ́ bá yẹn ní ọ̀rọ̀ àti ìgbà tó àpò islam ìgbì ọlọ́wọ́ àti ìgbà rẹ̀ kọ́ máa bá ẹ̀dẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ ọlọ́run ọba kí ó bá wa kí gbogbo wọn lápapọ̀ gbogbo àti ajé ẹrúṣẹ́ ọlọ́run ọba ìbáyọ̀ ọlọ́run ọba ìrìnkẹ́ láti ọwọ́ èmi àtẹnìkọ̀ kan wa ní ọ̀sán wa àti lóru wa nípa apá àti ìpayà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ọlá rẹ̀ gbàdú lọ sí sọ fún àdébí sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ìgbé ọlọ́run ní òun pé gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìpayà ọlọ́run ọba nípa apá àti ìpayà ẹ̀ ti gbọdọ̀ kú lórí ayé àti kẹ́ máa jẹ́ ìgbàgbọ́ òdodo tó jẹ́ mùsùlùmí sí ọlọ́run ọba ti ọlá rẹ̀ gbàdú lọ lẹ́yìn náà kálọ̀ ọmọ wípé àwọn ìbàjẹ́ bẹ lórí ayé àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ò da ló sì gbalẹ̀ káàkiri nínú àwùjọ tí màá tẹ̀lé kọ̀ọ̀kan wá wà. ǹjẹ́ àwọn ìbàjẹ́ àti àwọn aburú yìí táwọn afojúwo tí ó sì máa lọ bẹ́ẹ̀ ni tí ọba tó tí ọyẹ fún mi àtẹnì kọ̀ọ̀kan ká máa fojú wo ìbàjẹ́ ní tí ó máa lọ bẹ́ẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ ṣe tọ́tọ́ tó yẹ tó yẹ ká gbogbo àwùjọ tí ó fi di nǹkan tó ti kó yí padà sí dáadáa bọ́lá wọn wà bàdàtì ìtàgéyè àwọn tí wọ́n tẹ̀lé lánàá àwọn tí wọ́n jẹ́ nílé síwájú àti àwọn ìlànà tí wọ́n wò pé a lè gbé ní ìgbésẹ̀ tí ìyípadà ó fi ṣẹlẹ̀ ní dáadáa nínú àwùjọ gbogbo àti ajẹ́ oṣù ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ẹjẹ́ àlọ́mọ̀ tí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ọmọ ti ṣe ní ọ̀ràn àyàn ó ṣe ní ọ̀ràn àyàn lórí àlùfọ́mọ́ ìsìláàmù yìí láti gbé gbólóhùn òun ọlọ́run ọba kí wọ́n máa gbé ga ní gbogbo orílẹ̀ pátápátá wọ́n sì máa lọ sọ́tún lọ sósì wọn máa lọ síwájú nípa gbígbé báwo ni ẹ̀sìn tí ó hàn lórílẹ̀ báwo ni ó ti jẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n ọba nìkan ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ aláti ìdílé ìlọrin ẹ̀ lórí àlùfáà Islam gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ nínú sọ́lọ́tù táwọn àyà tẹ̀sítírì ọlọ́ni wọ́n lẹ́ni ọ̀rọ̀sálà rọ̀sọ́lá gbòmìn gbúdà òun náà lọ́rùn òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú ìmànà wọ̀dí ní hàmdẹ̀ ó sì ràn pẹ̀lú ẹ̀sìn òṣìṣẹ́ ẹ̀sìn òdodo bí obìnrin ọ̀bọ̀ ẹ̀rẹ̀ tìrì nìkólè nítorí kọ́nà wọlé ṣe àfihàn ẹ̀sìn lórí gbogbo ẹ̀sìn pátá wọlé ọ̀dàrí kan lòṣìlóòn ó dàbí gbogbo àṣẹwà ayé wọn bá parí jọ wípé ìsìláàmù yìí kò ní hàn lórí gbogbo ẹ̀sìn àdéhùn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òun náà ni pé ìsìláàmù yóò hàn lórí gbogbo ẹ̀sìn pátá bákan náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbájú lọ ó ṣe lọ́rùn yẹn lórí gbogbo mùsùlùmí yìí pé wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa lapa dáadáa nígbà àwùjọ táwọn àwùjọ wọ́n sì máa lapa rere lára wọn léè tó ṣe yí pé àwùjọ tá à ń sẹ́mi nínú rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ fáwọn èèyàn máa rí dáadáa kọ́ lára wa wọ́n sì máa rere wa. lẹ́yìn tó ṣe pé gbogbo tí jẹ́ mùsùlùmí yọ tí wọ́n máa fọ̀ níbi gbogbo aburú gẹ́gẹ́ bí Muhammad sallallahu alayhi wa sallam sọ fún anu hadith tó yí gbogbo àwọn tó ṣe pé wọ́n jẹ́ ẹ̀ka ẹ̀ka tàbí aláṣẹ nínú aláṣẹ tó ṣe pé yọ máa ṣe àtúnṣe pẹ̀lú ọwọ́ rẹ̀ òun náà ni àwọn aláṣẹ kápátá tó ṣe pé ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí pé ó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa ẹ̀sùn ìpààyàn tàbí àwọn ìtàbí ìtúnṣe aláṣẹ ní ọ̀pá àti ìtọ́yẹ pa ẹni tó ṣe fọ́ yẹ kó ṣe ìdí àjẹbí ìfún aláṣẹ ní ọ̀pá àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bàbá náà jẹ́ aláṣẹ tó láǹfààní láti lo ọwọ́ rẹ̀ láti fi bá àwọn ọmọ rẹ̀ tí wọ́n ti àìdá láti fi bá wọn wí ní ìbáṣe ti gbé òní sako ìlànà tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ lọ́wọ́ ọkọ láti bá ìyàwó rẹ̀ wí ní ìbáwí kan tó ṣe é pé òun náà ní sako ti àtẹ̀tẹ̀ ọlọ́run ọba òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ṣe bẹ lọ́wọ́ àwọn olùkọ́ láti bá àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ lábẹ́ ìkápá wọn wí lórí bọ́lá bá ti fẹ́ àti lórí ìlànà ìṣàlẹ̀ wọn Muhammad sallallahu alaihi wa sallam ànábì ni ẹni yóò tí ọba lágbára láti lu ọwọ́ rẹ̀ kó tó wá lo ahọ́n rẹ̀ nínú ọwọ́ náà òun náà ní kí gbogbo ẹni tọ́lọ̀ ń fún ní gègé tọ́jà tó bá lù kọ́kọ́ àwọn ìgbésí àwùjọ ayé nípa bí dáadáa ti ní kalẹ̀ nípa bí aburú yóò ti di nǹkan tó pé ọkà kúrò ní orílẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó dáa tó wúlò tí ọmọ tó àwùjọ ṣe gbogbo ẹni tí bá máa ń kọ gbogbo láti máa kọ dáadáa yìí káfíńtà sí agbègbè yìí náà torí ẹ̀ gbogbo àwọn tá a fẹ́ máa kọ̀rọ̀ sáwùjọ ẹjẹ́ àmà òfin tá a fẹ́ kọ sírí la fẹ́ kọ́ ní àbábúrú tọ́wájú bá burú níbẹ̀ lọ́wọ́ wa ní ká fi aburú lẹ̀ o ọlọ́run ọba ìlẹ́jọ́ lóò ní fi aburú kò sì fẹ́ fi aburú kọ́ sàkà dáadáa lọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí i lẹ́yìn náà a tún wá máa lo ahọ́n wa láti fi yí gbogbo aburú a máa lo láti fi yí padà gẹ́gẹ́ bí eléyìí ti wà lọ́dọ̀ àwọn tó ti kó tó jẹ́ aláṣẹ náà bẹ́ẹ̀ náà ló ti wà lọ́dọ̀ àwọn aláṣẹ ti ti ta àmọ́ wọn sí olùmọ̀ nínú àwùjọ nípa wípé wọ́n sàlàyé ẹ̀tọ́ ọlọ́wọ́n bá fún wa kálí bá àbúrò wọ́n sàlàyé àwọn èrò àtàkùntọ́ náà bá ìlẹ́gbẹ́ ọlọ́ọ̀fẹ́ kálí jáwọ́ kálí jìnnà ti gbogbo ti jẹ máa burú bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́dọ̀ òbí bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́dọ̀ ọkọ láti ṣe àwọn àlàyé wọ̀nyí tí kéréje ti ọlọ́run ọba ìlẹ́gbẹ́ alábàtí fún ipò àtẹ oníkàlùkù wa ní àwùjọ tí a bá wà ní gbogbo àwọn agbègbè wa. aha wa á fi kọ ìbàjẹ́. àdébí sọ́lá máa lè sọ́dọ̀ tí ọba tó lágbára náà yọ wá ọkàn yóò fi ká fi ọkàn kọ ìbàjẹ́ nígbà tí lágbára yẹn pe pé tí a bá rí bàjẹ́ náà láàrin fọwọ́kọ̀ àti lè fi ahọ́n wa kọ́ àti wá lè gbére sẹ́ni tí ní lè ní fẹ́ràn kan yẹn tọ́kàn wa bá ti ń fẹ́ àjẹsí ẹni aburú náà nínú ẹni bẹ́ẹ̀ ìgbàgbọ́ òṣìṣẹ́ nínú rẹ̀ dákun gba ìgbàgbọ́ kó nínú wa gbogbo ajẹ́ mùsùlùmí kò sí èmi nípa pé ìsẹ̀mí ẹni kò ní máa wáyé lásán àti kọ́jẹ́ pé bí ṣe ń wáyé ní ìgbésí ayé rẹ̀ ládàáni ó tún gbọ́dọ̀ máa wáyé nínú àwùjọ rẹ̀ tí jẹ́ àwùjọ mùsùlùmí. ìṣẹ̀bí pẹ̀lú Islam nínú àwùjọ wa ọ̀pá ní dandan fún wa wípé oníkálukú wa ṣìṣe ló jẹ́ pé ìlànà tí Islam là kalẹ̀ ètò tí Islam gbé kalẹ̀ òun náà lá máa lò tàbá wa mú nínú àwùjọ lónìí ṣe lọ́jọ́ pé ẹni tó bá fẹ́ di ìsìláàmù nínú àwùjọ tó sì fẹ́ lo ìgbàgbọ́ rẹ̀ dáadáa bó ṣe tọ́ bó ṣe yẹ tó fẹ́ ti ẹ̀sìn rẹ̀ dáadáa nínú àwùjọ tá a wà yìí wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tó ti òkun náà mú ni bí ẹni tó lọ gbá òkun náà mú bẹ́ẹ̀ náà ni yóò sì rí nínú àwùjọ látara báwọn èèyàn wọ́n sì máa tarú wọn dànù àwọn ọ̀rọ̀ burúkú tó máa sọ báwọn ẹni rẹ̀ nínú àwùjọ ìgbélágbájá yìí kọ̀fẹ́ dáadáa fún wa ni kọ̀fẹ́ bá kọ̀fẹ́ wò fún àwọn èèyàn ni aburú iṣẹ́ fáwọn àríjọ́rò oríṣiríṣi ni ọmọ ajáde ti rẹ̀ níbẹ̀ ẹni tó bá ti ìlànà nẹ́bí sọ̀rọ̀ náà sílẹ̀ kù nínú àwùjọ ṣe lọ́dà gẹ́gẹ́ bí ẹni tó di òkun náà ló ti mú. ọ̀wá sí bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ mùsùlùmí bí ó ti wá kéré lẹ́nu tó ti pé yóò jẹ́ ni pé yóò wà nípò ẹni tó ti kó ti kò ní gbọ́wọ́ dúró láéláé ó túmọ̀ yìí pé ìsìláàmù tá ṣe nínú àwùjọ wa lónìí bá a ṣe ń rí níṣe ni yóò máa dà gẹ́gẹ́ bí ẹni tó ti òkun náà mú ni tí ó sì máa jẹ́ àjòjì nínú àwùjọ tá a bá wo àwùjọ mùsùlùmí lónìí tá a wà níbẹ̀ a rí oríṣiríṣi fífi kú lórí ìlànà lẹ́dùn ọmọ fọlọ́sọ̀lá ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run báwọn èèyàn ti fi lọ́pọ̀lọpọ̀ kú nínú ẹ̀sìn a rí nínú rẹ̀ pàápàá jùlọ wọn ti kúrò lórí ìlànà rere tí alẹ́ tuntun náà ti wá sí wọ́n lọ sínú àwọn ìlànà burúkú tó jẹ́ ìlànà àná eléyìí sì ni ewu tó fọ́n ká nínú àwùjọ fún kálukú wa tá a wà lónìí. wa yọ bákan náà nínú àwọn àwùjọ wa eléyìí náà tuntun nínú nǹkan tó ṣe pé ìparí dandan lórí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ní ipò tóun gbọdọ̀ wà nínú àwùjọ ìdúró kan ni tó ṣe yí pé yọ́ọ́ máa rí sẹ́ni tí ń wá ojútùú sí àwọn ewu àti ìṣòro tí ń bẹ nínú àwùjọ kò ní jẹ́ tó ṣe pé gbogbo tí ń bẹ nínú àwùjọ nínú ìbàjẹ́ onírú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àlọ́ fara mọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwùjọ lónìí ó dẹ̀ tó ṣe pé ìrẹ̀wẹ̀sì ń bá nínú àwùjọ tó ṣe pé wọ́n wà lórí àwọn oríṣiríṣi ìbàjẹ́ tí ń bẹ nínú àwùjọ débi pé mùsùlùmí mi ọfẹ ẹni má yìí tó dákẹ́ jẹ́jẹ́ kan ọfẹ ẹni má yìí pa ọfẹ ẹni má pa lára dà bẹ́ẹ̀ ni òtún fẹ́ rọrùn fún mùsùlùmí mi láti gbé orí dúró láàyè ìbàjẹ́ tàbí láti pàṣẹ dáadáa tàbí láti kọ̀ọ̀kan òun kó níbi tí jẹ́ ìbàjẹ́ ìlú dóyì tí ń ṣẹlẹ̀ sí mùsùlùmí òun náà ní ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nínú àwùjọ kódà tó fi dórí àwọn mùsùlùmí bá mùsùlùmí pé ìdí dúró tiẹ̀ sí i sílẹ̀ ìbá wa ń tẹ̀lẹ̀ eléyìí tọ́ka lórí pé ìgbàgbọ́ ṣe ló ti pẹ̀lú nínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ ẹni tọ́jọ́ mùsùlùmí tí òṣèṣì rẹ̀ bá rí báyìí òṣìṣẹ́ túláàsì nípa wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀n láti tó nípa wípé gbogbo ti ìbàjẹ́ ṣe pé tọ́jẹ́ túláàsì fún wa òun náà ni wípé kátó kò pé báwo la ti fẹ́ àtúnṣe nínú àwùjọ torí pé gbogbo apáta ọmọ àwùjọ wa la jẹ́ a máa dùn papọ̀ bá àwùjọ lọ́pọ̀lọpọ̀ ní àwùjọ tó ṣe fáǹsẹ̀ mi nínú rẹ̀ wọ́n wà sí ròmọ́ àwùjọ bẹ́ẹ̀ làwọn ọmọ wa náà wọ́n ń ròmọ́ àwùjọ bẹ́ẹ̀ ní àwọn mọ̀lẹ́bí wa wọ́n rò papọ̀ mọ́ ìlú àwùjọ wa ń rò papọ̀ pẹ̀lú pé ìbàjẹ́ wà nínú rẹ̀ fáwọn èèyàn kó wọ́n máa rí àwọn ìbàjẹ́ tó tàn káyìí wọ́n máa fi sinmi dáadáa nínú àwùjọ àwọn náà ti máa lérò ìgbé àìlè sọ̀rọ̀ nípa rẹ̀ ìkan yẹn náà ó ti tọ́ka lórí wípé ìkan yẹn dá nínú àwùjọ tá a wà ní. àwọn ìbàjẹ́ oríṣiríṣi à ń rí nínú ètò ẹ̀kọ́ wa à ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ jẹ́ kó ti ń ṣẹlẹ̀ tó ti kọ́ yapa gidi ti dáadáa tọ́lọ́wọ́n lọ́pọ̀lọpọ̀ nínú àwùjọ ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ nínú nínú ẹ̀kọ́ wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ báwo ni wò ní ìmọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jù lọ ilé ìṣẹ̀lẹ̀ nínú àwùjọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó ṣe yí pé ilé ẹ̀kọ́ wa lọ́pọ̀lọpọ̀ àyè báwo láti kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìmọ̀ ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ àpapọ̀ tó jẹ́ ti ìjọba ní lọ́pọ̀lọpọ̀ ni wọ́n sọ yìí pé ṣe ni wọ́n fẹ́ sọ ilé ẹ̀kọ́ kan wọ́n ti fẹ́ sọ ilé ẹ̀kọ́ ìsìlámù o wọ́n ní káwọn ọmọ máa dùgbà pẹ̀lú ìjáàbù ní kíláàsì káwọn ọmọ máa ṣe kaba ní kíláàsì tó fi dórí wípé àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ àpapọ̀ wa tó jẹ́ ti ìjọba náà tó sì fààyè gba oníkálukú pàápàá jùlọ àwọn ọmọ wa lóbìnrin gẹ́gẹ́ bí ìmúra wọn pé wọ́n láti lọ ìjà wọ́n sì mọ̀ pé àtọkùnrin mùsùlùmí àtobìnrin wọn òun náà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n sin ọlọ́wọ́n bá wọ́n bá ti di àwọn àdàkọ̀ fáwọn àsìkò yìí a máa rí inú rẹ̀ yọba wọn ní àsìkò ìgbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó jẹ́ pé nínú ètò tá a bá fẹ́ kílé ẹ̀kọ́ dára káwùjọ owó sì dára ó yẹ ká lè fún àwọn ọmọ náà láǹfààní kí wọ́n lọ sin ọlọ́run ọba lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà wọ́n bá tún fẹ́ padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọ́n tún padà sínú rẹ̀. ṣùgbọ́n àwọn tó ti mú wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ àti àwọn ìgbìmọ̀ míì ẹ̀ẹ́dì káwọn kankan ni wọ́n tún jẹ́ igi tí ó gbé igi dínà fún àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ láti sin ọlọ́run ọba ṣọlá rẹ̀ gàdúrà nígbà tó máa kẹ́kọ̀ọ́ bá wá ń yájú sí wọn tí ò fún wọn lẹ́tọ̀ọ́ wọn tí ò ṣe dáadáa sí wọn wọ́n wá sọ pé ilé ẹ̀kọ́ yẹn bàjẹ́ tá a lọ kọ́kọ́ ba ilé ẹ̀kọ́ jẹ́ àwọn alámòjútó ilé ẹ̀kọ́ àtàwọn tó sì fún wọn jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ àwọn wọn sì sábà mi. ọ̀rọ̀ idps kì í ṣe tọ́pamọ́sọ ní wa nípa wípé ilẹ̀ ní ilẹ̀ ìjọba ni ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìjọba ni ilé ẹ̀kọ́ tí ìjọba ti gbé kalẹ̀ ṣe ni ìjọba ń fẹ́ kí àwọn ọmọ ilé ẹ̀kọ́ kí wọ́n jẹ́ ọmọ tí wọ́n mú bérebére wọ́n jẹ́ ọmọ dáadáa tí wọ́n gbọ́dọ̀ wúlò nínú àwùjọ kò sì sí nǹkan tó lè mú ọmọ ẹ̀ lé ìrẹsì tí ó fi jẹni tí ó wúlò nínú àwùjọ tọ́jà gẹ́gẹ́ bíi tí ọmọ ẹ̀ lé ìrìn òun náà ní máa jẹ́ kárẹ̀ ní ọ̀kalẹ̀ yọ ọmọ ẹ̀tọ́ ojúṣe tọ́tọ́ táwọn olùkọ́ rẹ̀ yọ ọmọ ìwẹ̀ tọ́tọ́ yẹ kó lò nígbà tí ń kẹ́kọ̀ọ́ bákan náà àwọn tí wọ́n gbélé ẹ̀kọ́ kalẹ̀ yọ ọmọ kí ni ojúṣe tó yẹ kó ṣe sí wọn bákan náà yọ wọ àwọn tí ojúṣe rẹ̀ nínú àwùjọ nígbà tí wọ́n bá jẹ́ ọmọ ẹlẹ́sìn òun náà ní ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ wo lọ́pọ̀lọpọ̀ ẹ wá wo ìgbógun tí ọmọ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi táwọn èèyàn máa gbọ́ pé àní mọ́ṣáláṣí ọ̀gbọ́dọ̀ jẹ́ níṣẹ́ kí wọ́n kọ̀ sí ilé ẹ̀kọ́ subhanallah á rí pé eléyìí amúlá ni o. kódà lọ́pọ̀lọpọ̀ nínú sanru sùn yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó jáde tí wọ́n di ọ̀gá káàkiri ẹ wò wọ́n káàkiri wọn ò ní gbé mùsùlùmí wá sí idgs ó kéré nígbà tẹ́sán pẹpẹ rí nínú idgs pé ọ̀gá wa jáde ọ̀gá wa jẹ́ mùsùlùmí tó tún jọba idgs náà tó sì jẹ́ tó wá tó fẹ́ jẹ́ pírísípà wọ́n fi wá sí idgs tí wọ́n jẹ́ mùsùlùmí ọ̀wọ́n subhanallah àdìgbélé ètè tó tóbi ni nínú àwọn ọ̀nà táwọn èèyàn tó ti gba ètò ìkẹ́kọ̀ọ́ jẹ́ òun náà lélẹ́yìn nínú àwùjọ tá a wà gbogbo àná là á rí gbogbo àwọn ìṣesí wọ̀nyí ṣùgbọ́n o ọlọ́run ọba ilé ìjọ láti sọ ilé ìfún lọ́pọ̀lọpọ̀ nù àyà náà kò á lè gbẹ̀rẹ̀ pé yorì lónà lè yọkùn sí ìmọ̀ràn náà wọ́n máa bèrò láti gba ìmọ̀lẹ̀ ọlọ́run ni báwọn ọ̀fẹ́ kí ìmọ̀lẹ̀ ọlọ́run tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlẹ́ ìlú gbà tọ́nà ọba fẹ́ fún wa ni pé ìmọ́lẹ̀ òun ọlọ́run ìlú wọn náà ọba ìlẹ́kẹ́ ló pè gbogbo ẹni yóò torí ọkọ̀ ìṣe ni òfin ọlọ́run àtẹ̀tọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yóò sì máa lọ lórí gbogbo àwọn ẹ̀dá tọ́nà ọba dá. ìbàjẹ́ ti ń ṣẹlẹ̀ lágbègbè ìkẹ́kọ̀ọ́ ti bá ń kọ́ lóríṣiríṣi kódà tó fi lórí gbígbé ẹ máa rí àwọn olùkọ́ fásitì wa ìyẹn ni pé ilé ẹ̀kọ́ gíga wa ẹ máa rí àwọn wọ́n níbẹ̀ wọ́n mọ̀ sọ pé ọmọ tí ọba ti lè pẹ̀yìn kalẹ̀ ìgbà máàkì tọ́ ọba ti pẹ̀yìn kalẹ̀ òṣìṣẹ́ àti ìgbà máàkì tọ́ ọba ti ra ájà òtí báyìí kò lè pàṣẹ bẹ́ẹ̀ bó ti kò ní làákà yìí. subhanallah ẹ wo gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi nítòsí bíbá yìí nílé ẹ̀kọ́ girama wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìdáwò mélòó ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ lórí pé wọ́n máa gbóríjò fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ olójókòó tí kò fẹ́ ka ìwé mọ́ yóò fi jẹ́ pé báyá nígbà tó bá di àsìkò yóò ti wáyé yóò lè lẹ́yìn ìgbáralé ọlọ́wọ́n bá yóò gbára ti ara rẹ̀ pé tọ́lọ́wọ́n bá bá fóun láti mọ̀ náà lòun ó sì fi lò wọ́n kọ̀kalẹ̀. wọ́n tún wá tún láti fáwọn ọmọ mi wípé alẹ́ láti sanwó orí tó yẹ ẹ sanwó ẹ tó ọba ti sanwó ẹ wọ́n sì máa wọ̀ gbà lóòótọ́ pa. mo ti rí ẹni yẹn fún oríṣiríṣi nǹkan tí wọ́n lè fi di lọ́wọ́ kódà wọ́n fi di lọ́wọ́ kódà wọ́n fi ǹjẹ́ kọ́kọ́ ni wọ́n máa kì í àbá àkúlẹ̀ lọ́dà lórí jẹ́ni tó bá subhanallah nígbà tí èèyàn wá jẹ́ tó ṣe pé iṣẹ́ rẹ̀ kọ́ ló ṣe tó ṣe ní ìwé ẹ̀rí ó sì wáá fi wé yẹn níṣẹ́ ẹ̀ wá ní ìjàmbá nìyẹn kò tẹ́ ní ìjàmbá. àwọn agbègbè ìkẹ́kọ̀ọ́ kò ti bàjẹ́ nínú àwùjọ tó ṣe fún kálukú wa tá a wà. torí táwọn tí wọ́n jẹ́ ìjọba náà tí wọ́n sọ fún wa òun ní pé gbà táwọn bá tó àpèrè ìtàwọn ṣe fún wa ètò ẹ̀kọ́ yìí ọ̀fẹ́ ni láti ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ tó fi dé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga láàmú àtàkùn ni o òun náà láàmú ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ olùgbé gbogbo alẹ́ láti ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ báyìí. Jíwá ní yàtọ̀ sí ọ̀fẹ́ láàrin káwọn ọmọ wa kún ọ lọ sí ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ aládàáni àti kún ọ lọ sí ilé ẹ̀kọ́ ẹni tó jẹ́ ti gbogbogbò tó jẹ́ ti ìjọba láwùjọ tá a wà lónìí. Tó ṣe pé ọmọ tó bá san kéré láwọn ilé ẹ̀kọ́ wa tó jẹ́ ilé ẹ̀kọ́ ìjọba òun náà ni ọ̀sán ẹ̀sìn wa wò lórí ta wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti tẹ́ dáadáa tẹ́ ẹ ti tẹ́ dáadáa pé kí ni ń nínú òkè gangan owó ilé ẹ̀kọ́ ìjọba owó one thousand naira owó five hundred naira tí wọ́n ní kẹ́ ẹ̀ sàn lódì táàmù wa inna lillahi wa inna ilayhi raji'un. sẹ́ẹ̀ mọ̀ pé fúnra ara wa náà láàmú àtàjì fúnra náà láàmú àwòye a sì máa fi gbìyànjú láti gbára wa lẹ̀ gbogbo owó yìí ọ̀wọ́ five hundred naira tọ́wọ́ two hundred naira owó tí wọ́n lẹ́ẹ̀ máa sàn yìí ṣùgbọ́n ẹ̀wọ̀n tẹ̀ sàn lónìí tàwa tẹ̀ yìí. wọ́n á ní ẹ má fi léèmù wọn ẹ má fi léèmù wọn ìjọba ọ̀sánwó nígbà tí ìjọba ọ̀sánwó tí wọ́n bá bẹ́ẹ̀ kó wọ́n sọ pé kọ̀ ìjọba ọ̀sánwó fún wa ẹ̀yin la fẹ́ kẹ́sẹ́ kí ni ẹ̀ máa sọ fún wa. ìjọba àbá sanwó lónìí ṣèbí wọ́n mọ̀ pé ìjọba jẹ gbèsè ìjọba ọ̀sán padà sanwó lọ ẹ dákun àárọ gbogbo wa ìṣòro tá a ní ó yẹ kó kéré ṣùgbọ́n táwa náà ti fún ìṣòro fúnra ara wa lọ́pọ̀ nínú àwùjọ tó kálukú wa rí lónìí gbogbo àtà jẹ́ olùkọ́ni àárọ̀ wa o ọlọ́run ọba yọba dúkì lórí dáadáa ipò olùkọ́ ipò tó ga ni nínú ẹni tó yẹ ká mójútó jù láwùjọ nínú àwọn òṣìṣẹ́ olùkọ́ni wọ́n ní pé kò sí ẹnìkan tí wọ́n wà nípò ìdíga lẹ́yìn ọlọ́run èjìká olùkọ́ni wọ́n kún kọjá kọjá débi tí wọ́n dé bó tilẹ̀ jẹ́ pé bíbá yẹn tó jẹ́ káwùjọ lónìí wípé ipò tí wọ́n gbé àwọn olùkọ́ sí ipò tó yẹ pẹrẹ ni. tọ́yẹ pété bá béèrè lọ́wọ́ ọmọ wípé kọ́ọ̀sì wo lọ fẹ́ lọ sí báyìí sọ́ọ̀lọ́ ti college of education yóò lè fi bí wọ́n á jẹ́ educationist láíláí kò sí tọ́jọ́ kò sí tọ́jọ́ èmi ò lè sì yẹ. bí màá fi tọ́yà ní ìṣe pẹ̀lú political science ẹ pé ti ọ̀la báyìí tí ọ̀rọ̀ òṣèlú náà bá jáde náà bá ṣe kí ni o ni wọ́n bá bọ́ síta torí pé lónìí politics lónìí táwa bẹ́ẹ̀ serious business ni for serious people owó tó tètè já owó púpọ̀ láwùjọ wa sànàmọ́ ẹ wá sọ fún ọmọ tó wà lọ sílé ẹ̀kọ́ yọ wá sọ fún fẹ́ fún ẹ̀kọ́ bá àti ọmọ ilé ẹ̀kọ́ tó náà wá di olùkọ́ tí ọmọ fẹ́ fún yọ fẹ́ ọkùnrin ó gbóná ṣùgbọ́n kò ní rówó gbà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ à ń rọ gbogbo ẹ̀ tẹ́ lórúkọ wa yìí pé ebi máa ń fa obìnrin ní kò ẹ má torí pé ìjọba bá tiẹ̀ sí àbòsí kan fún yín èyí náà ẹ má fi fi àbòsí lórí àwọn tó sì wá jẹ ọmọ wa nínú àwùjọ tá a wà ẹ dàpọ̀ àwọn ọgbogbo wa ni torí pé ó ń kálukú wa ṣe rí lónìí a máa ṣàdó àfẹni tó ṣe eré ètò bá tuntun díẹ̀ káàtó àwọn yòókù ṣàdó àfọwọ́ náà wọ́n sì níwẹ̀ ìdání ó ti sábà bí o ẹ má ṣàdó àfẹsùn mọ́ ṣe pé tí kì í bá ṣe bẹ́ẹ̀ tó máa ń sọ ni pé àdéhùn tẹ fọwọ́ sí àtijọba ni ibẹ̀ tó bá pọ̀ tó bá sanwó lásìkò kan ẹ̀sùn dàtẹ́ lọ. owó tẹ́tẹ́ ìdálẹ̀ yẹn gbà ó àwọn ọmọ tí wọ́n sì ránu ẹ̀fọ́ wọ́n ránu ẹ̀fọ́ wọ́n sì ránu ẹ̀fọ́ pélé ìgbà ẹ̀dá pẹ̀lú ayájú sí i. agbègbè ẹ̀kọ́ ti bàjẹ́ láwùjọ Nàìjíríà táwa yìí kì í ṣe tó kálukú ṣe báyìí ó dà ní rí gbà nínú àwùjọ ilé àbúrò ńlá ni kò sì pọ́n sàkà ó sì jẹ́ ìbàjẹ́ ìbẹ̀ nínú àwùjọ tó kálukú wa tá a gbọ́dọ̀ máa wò yí pé ọ̀nà wo la fẹ́ gbà láti fẹ́ rectify problem ẹ̀ ìgbé lábẹ́rẹ́ àwọn ìgbìmọ̀ kájíde nínú òlu wọ́n pera wọn ní sọ̀kan òbí wọ́n bẹ nílùú sẹ́yìn báyìí sọ̀kan òbí wọ́n ní sọ̀kan òbí ájírí ọmọ tí wọ́n bá ń wá ẹni tí olùkọ́ kọ́kọ́ kórìíra jù nàbà wà làwọn wọ̀nyí torí àwọn sọ pínpín títí pé kí ni wọ́n ní a máa san ó fi dọ́dọ̀ ìjọba báyìí wọ́n gbà mí wá ìwé tó yẹ ká mú tó yẹ ká máa san ọwọ́ òfin á níbo wọn fẹ́ pé wọn lọ wọn pè wọn lọ sọ́dọ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ní sẹ́yìn wáyé wọn pè wọn lọ sí lókùn gọ́ọ̀mì oríṣiríṣi àwọn àyè oríṣiríṣi wọn pè wọn wọn pè wọn fi àwọn olóyè lù wọn pèlè wọn lórí nítorí kíni nítorí bá ń bẹ́ẹ̀ dẹ́kun pé kí rọ̀rùn ọ̀ ṣẹlẹ̀ fún wa ni pẹ̀lú kí wàhálà ìwé ṣètò ìkọ́kọ́ gbogbo àwọn ìṣòro táàrin nàgbègbè ìjẹ́kọ̀. olùkọ́ mi ò lọ sílé ẹ̀kọ́ kí ló fẹ́ kọ́ àwọn ọmọ ẹlòmíì tó ká sẹ́kọ̀ òní tí ọkọ̀ mọ̀ bí síjọba wà ní kíni ìgbà tí wọn ti wí kíní kan kíní kan ọmọ tí ọba ti mọ ọlọmọ ọpa ọpa ti ọpa ti ọgbẹlẹ ọgbẹlẹ ẹ̀dá kan ẹja kó fún gbogbo yìí ọ̀rọ̀ ẹ̀kọ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ ọbẹ ẹ púpọ̀ nínú àwùjọ. bákan náà ọfíìlì ìlà ní ayé àgbáyé ìròyìn wa àti ń tàn lórí tẹlifíṣàn sí wa àti lórí ẹ̀rọ ayélujára wa ẹkún wo ìbàjẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ fún hajj wọlé àṣàmù ìbàjẹ́ tó jẹ́ lágbègbè ńkọ. ebi ò rí ìròyìn kan ní orílẹ̀-èdè nàìjíríà yìí ebi wọ́n ti wá sọ ìròyìn oríire àti dáadáa tí ìjọba ti fẹ́ tó ṣe dáadáa kò sí. bí a lágbájá yìí ó ṣe dáadáa sí ìjọba lágbègbè yìí kí wọ́n fi sálẹ̀ sálẹ̀ á ọmọ tó ṣe dáadáa tó fi ẹsùn lé ìjọba fi tó fi ṣe kóríyá fún táwọn akẹgbẹ́ rẹ̀ tó fi pàpà àti dáadáa tó fi lélẹ̀ ẹni ìmọ̀ ṣe dáadáa nínú ìlú o ìjọba gbé fún ni tó fi ṣe kí ni o tó ṣe kóríyá fún yóò sí àwọn ọ̀rọ̀ ìṣe máa rí lágbájá pé iye bílíọ̀nù báyìí kò kó pamọ́ ọmọ tó pa ìyá rẹ̀ bàbá tó pa ọmọ rẹ̀ sílẹ̀ àwọn ọ̀rọ̀ ìṣe àgbọ̀ lórí ilé ìwà ni. wàá ní dáadáa sáà ìpayọ̀ náà ọba ìdíkọ̀ láwa ẹni tí ó jẹ òdodo kò ní débẹ̀ ẹni tí ó sọ títọ́ kò ní débẹ̀ ẹni tó títọ́ bẹ lọ́ọ̀rẹ́ báyìí àpò rẹ̀ wúyẹ́ àwọn tí wọ́n tún sọ̀tọ̀ kó tó sáwùjọ ayé tí wọ́n fi payé jẹ́ lówó bẹ lápò wọn ó làwọn tí wọ́n ti tún bẹ nípò kó ṣe kíni o òun ni wọ́n tún sọ pé kí wọ́n máa lọ sórí rédíò wọ́n máa fi rere gbogbo àwọn aburú lórí rédíò bẹ́ẹ̀ náà lẹ́nu ẹ̀rọ ayélujára ti gbẹ láwùjọ ta wà lónìí ẹ wò bí ẹlòmíì bó ṣe ń lo wọ́sáàpù rẹ̀ ẹ wò bẹ́ẹ̀ lómi ṣe lo facebook láwùjọ ta wà lónìí tẹ́lì tí àwùjọ pọ̀ òun náà lẹ́nu àrí tó ti bẹ́ẹ̀ lómi ṣe kí ló ti ṣe gbogbo tó sì jẹ́ pé tá a bá máa kí ní ìlò yìí ó ṣe é ṣe kọjá sábàbí dáadáa fún wa fóònù ọwọ́ wa ti sọ ewu tí ń bẹ nu fóònù àti sẹ́lú dídí fóònù àbí méjì ti kọjá nípa ewu tí ń bẹ lórí fóònù ewu aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí tàwa bẹ́ẹ̀. àwọn akéde àwọn ọ̀nà tá à ń gbà tá a fi ń gbọ́ ìròyìn tá a fi ń fún àwọn ìròyìn ká àti gbogbo tí tẹ́lẹ̀ á rí fóònù dúró rárá o láwùjọ tá a wà. wọ́n bá gbére wá sórí tẹlifíṣàn ṣe ní ìpìlẹ̀ eré náà tẹ́lẹ̀ eré ìtàgé ìpìlẹ̀ rẹ̀ irọ́ náà ní jẹ́ ọ̀tẹ̀lẹ̀ ni wọ́n mú jọ. ìwò ni ọ̀wà jẹ́ tó ti kọ́ wá padà túmọ̀ sí ń tọ́ da ìwà àwọn onífíìmù lónìí agboolé olórogún ọgbà wèrè ninety percent subhanallah nígbà tí yẹn bá ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kí ló ti wá kú ìdókù tó àbí ẹgbẹ́ ẹ̀sọ́ nípa ọ̀tọ̀ ẹ̀gbọ́n fètò sọ́mọ bíbí kan pariwo káàkiri lórí ta wà bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ọlọ́wọ́n bá ṣe ọlá rẹ̀ ga jùlọ ó ti pọ̀ dáràn tó kálukú wóbi ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlọ́sọ̀ fún túláàsì ká fi àlàsọmọ bíbí dípò báwa fi ẹ àpẹ òkè tó kàn sí ní ní ìtàjẹ tí wọn sọ fún abẹ́bọ́yá ẹ ètò sọmọ bíbí lọ ẹ fífà là sọmọ bíbí ni ẹ̀ńtọ́ gba kóró ó ti kábàámọ̀ ẹ̀ńtọ́ gba fèrè ó ti kábàámọ̀ ẹ̀ńtọ́ gba bẹ́rẹ̀ rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ mi ti kábàámọ̀ ìmọ̀ méjì olóhùn lọ fètò sí àti wọ́n bá fa aláàtì nípa náà fàtọ́ ọmọ méjèèjì tó fẹ́ bíbí kò sí kò sọ́nà fún ma. ẹ jẹ́ àmọ́ tá à sí inú àwùjọ wa Mr. Buhari ẹ jẹ́ àlọ́ bẹ́ẹ̀rẹ̀ pé pírẹ́sidẹ́ǹtì wa ọmọ ẹlẹ́ẹ̀kejì nínú ọmọ bàbá rẹ̀ lọ́lọ́wọ́n bá kéde ní kọ́fẹ́ gbé níyẹn gbogbo àwọn káàbù oníbẹ nínú àwọn ọmọ ẹsùn wọn ń tàn kàkà ní báyìí tọjá pé téèyàn bá rápálá tọ́ra kó o lóbi dé dẹ̀tọ́ bá sọ̀ kan báyìí títí lẹ́rìí pé kan yẹn yóò sì máa sàárẹ̀ yóò máa sàárẹ̀ yóò máa sàrùn láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ pẹ̀lú wọn ti sọ fún sí pé àwọn ọmọ òfin tí wà nílé ìsọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ subhanallah àti kọ́ lọ́wọ́ báyìí nígbà láfọ́ sáà lùtẹ́mi àtẹnìkọ̀ kan wa àwọn agbègbè yìí agbègbè tá ńlá ti yàjú sí ìlú àwùjọ ni bẹ́ẹ̀ náà ni agbègbè àkọ́mọ́ dídájọ́ láwùjọ òtítọ́ wo justice wo ló wà ní agbègbè kájú dájọ́ báyìí kò sí déédéé lágbègbè ìdájọ́ déédéé ní ìdẹ lágbègbè ìdájọ́ lákùrẹ́ bákù rẹ bá ti wú gbọ́gbọ́ sí bẹ́ẹ̀ náà ní déédéé ló sì ṣe kíni o bẹ́ẹ̀ ni ó sì tún láwùjọ náà wà lónìí. ẹ̀yìn táwọn èèyàn olùkọ́ dára ni ẹ̀ sì ni wọ́n sì máa gbé lẹ́yìn wọ́n mú ẹni tó jẹ́ ọ̀daràn ní ìsìn wọ́n mú lọ sí tẹ̀sán tí ọ wọ́n wà máa sọ pípẹ́ ní tó mú lọ sí tẹ̀sán yẹn bí àdúgbò wọn tó ṣe sùn ta subhanallah síbu ṣe rí lélẹ́yìn gbogbo ìwádìí tọ́tọ́tọ́ yẹ ọ̀pọ̀lọpọ̀ ní ṣe wọ́n bá ń sọ bólè jẹ́ olè jẹ́ àbí kàbáyì tí a bá pè wọ́n pé tọ̀ àwọn olè ti tọ́jọ́ wa wọ́n máa béèrè ní pé ọ̀nà bu wọn gbà lọ tí wọ́n ti lọ ọ̀nà bu wọn gbà lọ. tẹ̀bá ní à wọ́n gba ọ̀nà bá lókè lókè lọ́run ni wọ́n gbà lọ sọ́nà gbólé yà ó ọ̀nà bẹ wọ́n gbà lọ ọ̀nà bí táwọn àgbà yọ ni. tẹ̀bá pé gbà tí wọ́n gbọ́ yẹn ó tètè gbogbo ọ̀nà tó lè lu sí ọ̀nà gáràjì kẹ̀rẹ̀ fún ọgbà láéláé ọ̀nà ẹni pẹ́tọ̀ wọ́n ti lọ wọ́n bá ti dín bọ̀ lókèrè ó dé débìtì rìbá ni ó lè wọ́n wọ́n tó ti gbọ́ àgbèjà ó tún máa bẹ̀rẹ̀ wọ́n kó tó ìdùnnú lẹ́yìn ẹni tí bá ń sàbùrù nù wọn ó lè máa ti ọgbà yíyá one twenty yóò tún lè mú ilé yìí yíyá eighty thousand one twenty one subhanallah gbogbo eléyìí aburú ìbàjẹ́ ni tẹ́lẹ̀ lágbègbè ìdájọ́ tá a wà lórí fún kálukú àtàrí bẹ́ẹ̀ náà lágbègbè ìsòfin pé fún olè dáfẹ́ ṣe tó lè dà gẹ́gẹ́ bí òfin ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ dà ọlọ́wọ́n bá dákun kọ́lá ìní àtẹnìkọ̀ kan wá ní gbogbo tí ó kó fi dínà wàhálà báyìí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe kí ni òògùn náà ni wọ́n ń ṣe lófin tá a wà jíjá àwọn òfin láwùjọ tó ṣe péjà tẹlifọ káwa tá a wà táàrí ọlọ́run bá kọlà wa bẹ́ẹ̀ ni ìdájọ́ wa bẹ́ẹ̀ náà ní sílá làásìkò bá ṣẹlẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ ní àwùjọ ẹ máa wo kí ni ipa tó ṣe fáwọn tí wọ́n bẹ ní ààyè tí wọ́n wà ẹ máa wo ipa tí wọ́n kò nínú rẹ̀ wọ́n rí ọ̀daràn kọ́daràn lélẹ̀ ẹ tọ́da wàhálà rẹ̀ wọ́n máa dọ́lẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ nínú àwùjọ. pápá jùlọ nínú àwọn ọ̀dún táwa wáyé tẹ bá ti ṣègbè tó fẹ́ à bàbá rẹ̀ nígbà wọn ti sẹ́ni wọ́n fi yàtọ̀ bí wọ. lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti so wa papọ̀ wọ́n ní káàkan ní sẹ́yìn káàkan ní kò sí gbogbo asomọ́ra wa ní bóòlù tí wọ́n fẹ́ ṣe ní ẹ̀kọ́ nínú kòkò dúdú ẹ̀kọ́ funfun ti jáde sẹ́nìkan nù wa àtikọ́jẹ́ pé olóòtú àti bàbá rẹ̀ òun gbà síláàmù ni ṣe fún ọkùnrin ká fún ìtìnà bàrà wa. àwọn èèyàn ò rí báyìí pé àwọn ọ̀daràn nílé yìí o àwọn ọ̀daràn tí wọ́n rìn rírìn ẹni ẹni rí láwùjọ jẹ́ mọ̀ ní ojú àsọ̀daràn gidi làwọn eléyìí. wọ́n mọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ bá àwọn nǹkan tí ọ̀yẹ́ kọ́ bá lọ sọ́dọ̀ wọn lọ sọ́dọ̀ wọn wọ́n ti wá òfin àwọn bàbá àtàlẹ́ àwọn nìyẹn àwọn bàbá àgbẹ̀jọ́ àwọn nìyẹn tó kéré jù nípa wípé káwọn ṣe kíni o káàdì wọn gbìyànjú láti fi káwọn láwọn náà wọn tí wà lórí. n ti ṣẹlẹ̀ ní ẹ̀ nínú àwùjọ tó kálukú wá wáyé ló fi jẹ́ pé nígbà tá a máa ń sọ̀rọ̀ nípa òṣèlú nínú irú àwọn kọ́ọ̀bù wa ẹ padà máa rí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn kan èèyàn lọ sí torí kí wọ́n fẹ́ dínkù kàtó sí fọ́nà ọba ìlẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀ lẹ́nu míì yóò tún wá lo nǹkan yẹn láǹfààní torí pé kò sí lóko gọọmenti kan tó wà ní nàìjíríà lónìí àti fún òfin owó kò kalẹ̀ pé wàhálà lè ṣẹlẹ̀ káìsì lè ṣẹlẹ̀ láwùjọ yín owó eléyìí ẹ máa fi gbọ́ bùkátà rẹ̀ lóṣooṣù wàhálà ò ní ṣẹlẹ̀ lù tẹ́lẹ̀. bàbá jẹ́ dàrí kékeré kaba ìfọ́ máa kéde kó tóbi ìtàwọn náà wọ́n tó tù sí nìyẹn. subhanallah àwọn tó ti kọ́kọ́lọ́kọ́ mi lọ pé wọ́n ń pè ọ lé wọn bí àlàáfíà yóò ti wà nínú ìlú gbogbo àwọn kan wọ̀nyí láti gbé ààyè bá inú àwùjọ wa ẹgbẹ́ ìlú wa ní olè rẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láwùjọ tá a wà inú dé gẹ́gẹ́ bá a ti máa sọ ilé nígbà tí yẹn bá kọ́lé tó bá tiẹ̀ wù wípé àwọn ọ̀fẹ́ kí àtìrí inú ilé wọn hàn síta tó wá sí fẹ́ǹsì jẹ̀ á sọ pé òwúrò ìyá wa sí fẹ́ǹsì fẹ́ǹsì tó wá ga jù ìdílé lọ kò tún wá dúró lórí ẹ̀kọ́ wa lọ wá mẹ́ríkà wáyà kó tó ká sórí rẹ̀ lọ kó tó wá mú iná kó tó pàṣẹ ẹlòmíì lálẹ́ pápátá yóò tún kílẹ̀ sára gé ní bàbá rẹ̀ ní kọ́ ní ìsìn ọ̀mọ̀ bíyà rẹ̀ ní kọ́ ọ̀mọ̀ olùdúró olùfẹ́ yẹn kó olè jẹ́ ọmọ èèyàn olè jára sùn yìí ọ̀nà ọ̀bọ̀dún subhanallah gbogbo eléyìí ó túmọ̀ yìí pé àdáàtò ṣe kí ni o ọlọ́run ọba kó dákun kọ̀wé lágbára gbogbo rẹ̀ ọlọ́run dákun kó sì àánú fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa gbogbo àti àjọṣin ọlọ́run àwọn ọ̀bàjẹ́ yìí ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀lẹ̀ nínú àwùjọ wa níyà bákan náà tábà wá gbogbo ìṣúwó náà wá ẹ òwò ṣe rí òwò ṣiṣẹ́ ṣiṣẹ́ láwùjọ ní ìsìn àdàdé ọ̀lẹ́ àti ọlọ́wọ́n ọba ìlú láti yí padà àwọn èèyàn ló ẹ wá wo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe gbogbo dúkìá tó yẹ kó jẹ́ dúkìá gbogbo òdu àwọn èèyàn kó sápò ara wa èrò ọlọ́wọ́n bá kan sọ fún mi pé gbà táwọn táwọn lọ sílé olóṣèlú kan tó wá padà dípẹ́ nìyí wá ń fáwọn olówó oúnjẹ nígbà tó mú hundred thousand tó kó wá fún àbáyé táwọn kó rẹ̀ báyìí ṣùgbọ́n á mú ìjọba tó wù iye ọdún tó sì ti sùn bẹ́ẹ̀ lọ́lọ́mọ kó òun kó òun kówó ṣe kéde o kó òun sẹ́wọ̀ pé nàìjíríà wa yìí láàyè àwọn tí wọ́n gbẹ́ kòtò tí wọ́n rẹ̀ wọ́n gbé sùn sínú rẹ̀ wọ́n sì kó dọ́là sínú rẹ̀ wọ́n sì máa wọ́n máa ju olójoojúmọ́ pé sí òdì sí òdì àbí nàìjíríà náà kọ́lé tó ti kówó nìyí tẹ̀bí nàìjíríà náà lọ́wọ́ náà ti kówó nìyí nàìjíríà náà gbogbo àwọn wà ewu gbàgbé ìṣúná wa òwò sílẹ̀ láwùjọ náà wà lónìí subhanallah ọlọ́run ọba kọ́dà ń kó sànù sí mi àtẹnìkọ̀ kan wa gbogbo àwọn tó ń kálukú yín ti lọ yẹn èyí náà máa tí wọ́n kówó yín dé o ìmọ̀ tí wọ́n fi ṣe àdáwò tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wá ní ipò tí àwọn obìnrin wà nínú àwùjọ àwọn obìnrin tá a bá ń sọ̀rọ̀ wọn ẹlòmíì sínú wọn ti lè lérò pé ẹ sọ̀rọ̀ káàánú pẹ́ẹ́tẹ́ẹ̀tì ni o ẹ sọ̀rọ̀ kí obìnrin náà kọ́ máa gbé wa sípò gọ́vnọ̀ rárá ẹ ní débẹ̀ o ọlọ́run sì jẹ́ débẹ̀ o. ọkùnrin yìí débẹ̀ ló jímọ̀ lọ́wọ́ yìí ká tó gbé obìnrin pàápàá jùlọ ànábì sallallahu alaihi wasallam ó ní lẹ́yìn òkùnrin àpọ̀ òun àwọn ọ̀dọ́ kò ní jìrì láéláé wọ́n lọ àkùrọ̀ à ó jẹ́ kí obìnrin lọ́n ti darí wọn. gbogbo orílẹ̀-èdè ìpínlẹ̀ tàbí ìpínlẹ̀ tó jẹ́ kí obìnrin ní sallallahu alaihi wa sallam torí àyè obìnrin ẹ̀ta gbé jẹ́mọ́ wọ́ iṣẹ́ ọkùnrin ni ọkùnrin gan-an láàmì yìí a ọgbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó tọkùnrin pàápàá jùlọ bí nàìjíríà ti rí ọgbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó tọkùnrin ọlọ́wọ́n bá fọwọ́ lágbára gbogbo rẹ̀ kọ́dà kó ṣe àdúgbò fún èmi àti ẹ̀kọ́ kan wa barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafa'ani wa iyyakum bima fihima min al-ayati wal hikma. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد pẹ̀lú fún ọlọ́run ọba kí ọlọ́run àti ìgbẹ̀rẹ̀ fún ọmọ abáwò ti ṣe ọlọ́run sọ́lá ọlọ́run àlejò wà á àlejò sílẹ̀ wọn rà lè rí àtàwọn sọ̀hábà rẹ̀ ọlọ́run ọba kí ọba wa yọ̀rọ̀ sí gbogbo wọn lápapọ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá wọn lọ́dún dáadáa tó ń fi sílẹ̀ títọ́ ìdọ́jú àlùkìyà gbogbo àtà jẹ́rú sí ọlọ́run àwọn ìṣesí wọ̀nyí kò ní ṣe títà kúndú nínú àwùjọ wa o àwọn ètò òfin tí wọ́n lò nínú àwùjọ ọba tọ́lọ́wọ́n ọba ìlú pẹ̀lú àwọn ó sì gba kó kálukú wa káwò báwo ni dáadáa tọ́lọ́ ọba ìlẹ́kọ̀ọ́ láńpẹ́ kọ́ ṣẹlẹ̀ lórílẹ̀ báwo ni ó ti ṣẹlẹ̀ báwo la ṣe ní máa kẹ́gbẹ́ wọn nínú aburú báwo ni ó ti jẹ́ kí ìdàtẹ̀nìkọ̀ kan wa á sì wá kẹ́gbẹ́ nípa pé báwo ni ìyípadà tó dára báwo ni ó ti ṣẹlẹ̀ ní àwùjọ wa gbogbo ẹni tó lágbára lórí ẹ̀ lóhun nìkan yọ wọ ọ̀nà tó yọ gbà ìdáná kù ṣẹlẹ̀ gbogbo ẹni tó ti kó lágbára pẹ̀lú ẹlòmíì ni yóò gbọ́ ọ̀nà bí ó sì rí bí ẹni tí ó lágbára lórí rẹ̀ yẹn yóò sì láǹfààní láti rí i pé kó sàn kó mójútó ojúṣe tó yẹ kó ṣe ẹni tó ṣe kọ́ yẹ kó fún yàn lọ́wọ́ ni kálukú wa bá ṣe ní ikú lọ́wọ́ ní ìyípadà dáadáa yóò fi ṣẹlẹ̀ nínú àwùjọ oríkọ́lọ́ wọn bá jọ láàrin ga jùlọ wọn sọ pé kákúnra wa lọ́wọ́ tàwọn àwọn àwọn àlẹ́ ìbéèrè rẹ̀ wọ́n tẹ́kù wa ọlọ́ni ká parapọ̀ kákúnra wa lọ́wọ́ lórí dáadáa àti ìpayọ̀ lọ́wọ́ káṣí má ṣe gbárijọ ká má ṣe fúnra wa lọ́wọ́ lórí ìmọ̀ ṣe ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá lórí ìmọ̀ dá ọ̀tá sílẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó sọ tọ́jú ọmọ tà àkọ́kọ́ yẹn náà yóò fi lè máa tẹ̀lé lé wa lórí pé gbogbo ẹni yóò sọ bá ń ṣàtúnṣe tó sì lágbára láti ṣe tó sì ṣe dáadáa tó yí àwọn abúlé padà sí dáadáa ìlú ẹni bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ni o àdẹ́sí sọ́dọ̀ ni ẹni yóò tọ́ba jẹ abúlé lógun àtàwọn ẹni ikú tọ́jà wọn lógun pẹ̀lú ọwọ́ rẹ̀ olùgbàgbọ́ òdodo ni ẹ̀ tọ́ba jẹ abúlé lógun àtàwọn ẹni ikú tọ́jà wọn lógun pẹ̀lú ahọ́n rẹ̀ ànẹ́bí ni olùgbàgbọ́ ni ẹ̀ tọ́ba jẹ pẹ̀lú ọkàn rẹ̀ ànábì ní olùgbàgbọ́ ni ṣùgbọ́n o kò sí ṣe déédéé kóró kan kóró kan ìgbàgbọ́ yẹn nínú ọkàn tó ṣe pé kò ní ìfi ọkàn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa láwùjọ tá a wà lónìí a sọ fún òun náà ni ká fi méjèèjì ká fi jà wọ́n lógun tá a bá wá ní nígbà yẹn ká ṣe kí ni o ká wá ní tó ti pé àfi ọkà àfi jà wọ́n ní ogun. yẹn ni pé tí wọ́n ṣe tán jẹ́ bàjẹ́ yìí tí wọ́n bá gbé lọ́dọ̀ tiẹ̀ ọmọ àwọn pípọ̀ ráyè lọ́dọ̀ rẹ̀ wọ̀ ọ̀fẹ́. wọ́n pe àbá ẹtí bọ̀ tán sí ní ìpè ní haramu àbá ẹ ebi bá pa yẹn sọ nǹkan ní o pé àwọn olùmìnira ìgbìmọ̀ ṣe fọ́n ẹ àwọn olùmìnira òde ìbí náà fẹ́ gba ṣùgbọ́n tó o débẹ̀ ní oṣù ọba gbé fún wọn lọ gbé fẹ́lò míì owó ti jẹ́ kí wọ́n lọ gbé fẹ́lò míì àti wọ́n fẹ́ wà náà dára bí wọ́n lọ gbé fẹ́lò míì mo lè tí ẹrù ẹsẹ̀ wọn pẹ̀lú ẹrù ẹsẹ̀ àwọn tó ṣe kí wọ́n ṣe kí ni o wọ́n jọ ṣe àbúrò yìí ẹ̀dá sọ́ra ìgbàgbọ́ tó kéré síbẹ̀ tí ọba lè fi ọkàn rẹ̀ kọ ìbàjẹ́ tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ gbogbo àtàjẹ́ mùsùlùmí pàápàá jùlọ ẹ̀jẹ̀ ká lọ́ọ́ mọ̀ ẹ̀gbẹ́ àtúnṣe àwùjọ yìí ọbẹ̀ lọ́wọ́ mo pẹ́ tó bá di ìlànà ọlọ́run bá mọ́ sí ti súnà nípa ọ̀sán láàrin sílámù tí wọ́n sì parapọ̀ lórí ti súnà nípa sílámù. tìrìgbélé yìí òun náà ni ojúṣe tó pàtàkì tó bàrà lórí wa láti gbé ọ̀pá dandan lórí wa ìgbé ká bójú tó àwùjọ pàápàá jùlọ ẹni tó ti ìlànà nípa ọ̀sán láàrin sílámù táàmù sí àhùn súnà wal jamaa àwọn yìí ó ní àkọ́ ìbàtúntọ̀ hírọ̀tà àlẹ́ àwọn ní ìjọ kan ṣoṣo tí ó hàn lórí òdodo gẹ́gẹ́ bí àtẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ láti sílẹ̀ ti sọ. Bílá tẹ̀sán àlùkò nípa tóbi kò má ti. Àwọn ọjọ́ kan òníyàwó ní kò wọ́n mọ̀ wá ní àdìgún màmí. Lọ́ọ̀kìrì ní àlẹ́ ìhàn. Wọ́n mọ̀ hàn lórí òdodo. Láyà tó kò mọ̀ Ẹni tó bá yẹ pẹrẹ wọn kò ní kó nira bá wọn. Wọ́n lábàá nípa ọ̀dà fáwọn. Ẹ tó yapa wọn lórí òtítọ́ kò lè kó nira bá wọn. Wọ́n sì máa wà bẹ́ẹ̀ láti àyè àti àmọ̀ títí tí àti ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá tí òdòdó wọ́n fún àyè àti àyè wọ́n máa wà lórí bẹ́ẹ̀. àwọn wọ̀nyí ló yẹ kọjá pé ìròyìn sánẹbí fi ròyìn wọ̀nyí wọ́n ti máa wà lára wọn àwọn náà lẹni kan tó ní ó dúró nípa wípé àwùjọ yìí báwo ló ṣe lè gba tó ṣe padà torí pé àwọn ni wọ́n ní irinṣẹ́ rere lọ́wọ́ tó tọ́ tọ́jẹ láti fi fún àwọn àwùjọ ṣe tí dáadáa tá a ti fẹ́ yóò sì máa ṣẹlẹ̀ nínú àwùjọ. ilé yìí yóò sì máa ṣẹlẹ̀ pẹ̀lú pé gbogbo ẹni tá a bá pẹ̀lú ahlu sunna fúnra ara rẹ̀ ó ní àgbọ̀dọ̀ jẹ́ tó ti gbé dúró sáwọn dáadáa lórí ìlànà lẹ́nu sọ́lá láì ní sọ́kùn tí ò ní méjì ó sì àwọn ní ìrísí wọn ló gbé lágbègbè báwo láti fún àwùjọ ṣe dáadáa torí délé káṣí lọ́mọ ẹgbẹ́ ìjẹ́ àrólé tí àníbi sọ̀rọ̀ láì sọ́lá sọ fún wa ẹgbẹ́ yọ ìjẹ́ ànábì àwọn ànábì ọlọ́run tó ti wá síwájú yẹn pàápàá ti lọ lórí agbárin ìjẹ́ ìlànà ti ànábì sọ́lọ̀ sánàbì ni ọ̀kadà dé òní sàdédé lásán o òní sàdédé dé o àyàfi kọjá wípé yọọ máa wá lórí wípé kọjá ìlànà tí ọlọ́run ọba ìlú pẹ̀lú àlàkalẹ̀ náà ni ó ti dé sẹ́mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ láwùjọ lónìí tẹ́ bá fọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ìdókòwò rẹ̀ sí agbègbè òṣèlú pàápàá jùlọ ẹ̀tọ́ bá ní ẹgbẹ́ kan tó ti tirẹ̀ mọ̀ nínú àwùjọ tá a wà lónìí yọ ọmọ sọ pé ẹsẹ bá lè sọlọ ti sọ ipe ìlàfà ń bọ̀ wá ìlàfà ń bọ̀ wá ìlàfà ń bọ̀ wá sí democracy là nẹbi lórí ìgbà yìí sọlọlọ àlùfọlọ àdìwọ kankan là nẹbi sọ pé ìwọ gan lọgbà wa fún wa ànẹbi sàlàyé fún wa bí ó ṣe rí kìí ṣe ìtọ́wọ́pọ̀ lórí ìlànà sọlọ láàfùgbà arára bó ti pọ̀ kọjọ́ kọjọ́ arára torí pé lórí táwa bẹ́ẹ̀ nígbà tó fi ẹ bá tẹ̀ lọ kí ló fẹ́ tó ìlójà máa jíjà náà tó dìgbà náà ló dìlò torí pé obìnrin tí bá fi tó fẹ́ ìrẹ̀ wọn ní obìnrin bẹ́ẹ̀ ló wù lọ bẹ́ẹ̀ sì ní tí bá fi sọ́mọ ìrì ni wọ́n ní ó ṣe kí ni o ló wù ooru lé bẹ́ẹ̀ eléyìí òtítọ́ òdodo ìlànà rere òun náà ní ká gbìyànjú láti fi máa dá ìlànà padà ní ìlànà rere ìṣèpìfẹ́ nínú àwùjọ ọ̀dọ́ gbogbo ẹ̀ kọjá yìí pé ọ̀nà tó dára ọ̀nà tó rẹwà ọ̀nà tó gúnrégé ká ní ọ̀nà tó dára láti fi gbé iṣẹ́ ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ẹ́ láti ẹ̀ sígbà àwọn ènìyàn tí wọ́n fi gbọ́ yé. nítòótọ́ àmọ̀ pé àwọn èèyàn kéèyàn ìṣe ni wọ́n pọ̀ nínú àwùjọ lónìí tó ṣe yìí pé wọ́n jẹ́ ọ̀tá burúkú báwọn tó ti wọ́n jẹ́ ní òṣìṣẹ́ tó fẹ́ jẹ́ ní òṣìṣẹ́ tó fẹ́ tó àwùjọ sí nítorí pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn máa sọ̀rọ̀ yìí pé eré wo àbí ọ̀rẹ́ olè ọmọ olè kẹ́kọ̀ọ́ ní mọ́ ọmọ ọdẹ kò ní mọ́ lọ́rẹ̀ rárá ikú tètè torí wọ́n mọ̀ pé ọ̀tá làwọn jẹ́ sí rárá wọn. ẹni tó fẹ́ tún un ṣe ọ̀tá lọ́jẹ́ lọ́dọ̀ ẹni tí ń gbàlújẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàlújẹ́ náà ti jẹ́ ọ̀tá lọ́dọ̀ ẹni tí ń tún un ṣe. ṣùgbọ́n tí ẹ bá jẹ́ atún un ṣe tí wọ́n á jẹ́ ọ̀tá lọ́dọ̀ ẹni tó jẹ́ tí ń gbàlújẹ́ ọmọ ìdá púpọ̀ o. ṣùgbọ́n wa náà ẹ ti ká fún àwọn orúkọ wa ṣe lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n ń jẹ́ ọmọ àlú táwọn òbí lè jẹ́ kí ba orúkọ náà jẹ́ lọ́dọ̀ wọn ẹgbẹ́ láwùjọ lónìí làwọn èèyàn lọ́jọ́ ìgbé wọ́n ti kọ́ orúkọ alùsùn náà jẹ́ alùsùn náà wọ́n àwọn alùsùn náà sọ pé àwọn ni wọ́n nìkan ọmọ yẹn ọmọ jọba rẹ̀ àwọn alùsùn náà tó ṣe pé àwọn ni wọ́n ní ẹ má sọ àwọn alùsùn náà tó ṣe pé wọ́n ìfẹ́ yọ ọlọ́pàá lówó lójú ọ̀nà àwọn alùsùn náà tó ṣe pé ọ̀rọ̀ táwọn ilé gbogbo alùsùn yẹn àwọn ọmọ yóò lè wúlò fún yín máa ó àná kò sẹ́ni tí ó kórìíra alùsùnà àfẹni tí ò ní alùsùnà lórí rẹ̀ torí pé tí ọba ti rírú ẹni kò sí tí ò lè ṣe yọ ọmọ tó kọ́ bàjẹ́ fún ẹni yẹn torí délé àwọn ìgbẹ́ ìjẹ́ jẹ́ bàbá náà gẹ́gẹ́ bá a ṣe ń wà wá tá a fẹ́ tún lù ṣe títí ẹjẹ́ á ní ọ̀nà tó dáa wọ́n ti bà wọ́n ló kọjá pé ẹni ikú ni ọ́ wọ́n náà wá rẹ́ nípa tó ṣe kankan lọ́ba ní àkà ẹ ti wọ́n náà pẹ̀lú ìjẹ́sìn ọ̀rọ̀ ti tẹ́ lọ́ba farabalẹ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ ọlọ́run bá kọjá kọ́ sànú èmi àtẹ̀yìn ìlú ìgbọ́dọ̀ dá náà ni ọlọ́run bá kọjá kọjá ó sì nà pé bí mo ṣe ń wòye ojú yín kalẹ̀ ara yín balẹ̀ abárí yín sì pé dáadáa nínú ẹni tí ó sẹ́kẹ́ dáadáa ṣẹlẹ̀ nínú àwùjọ òní mo rú mi tàbí báwo ni bẹ́ẹ̀ o mo sì rí pé èèyàn rẹ̀ ni ọlọ́run kọ́ bá mi gbà ilé èèyàn rẹ̀ kò sí nǹkan báyìí báyìí tí mo rí ọlọ́run dákun ṣàánú fún wa nítorí mà ní pé wa mo sì mọ̀ ibi á wọ́n ti ròyìn fún mi fẹ́ni tí máa ń gbòdòdò ní. sọ̀rọ̀ á ọ̀tọ̀ ní wọ́n ti lẹ́ẹ̀ máa ń tẹ̀lé wọ́n ti lè bẹ́ẹ̀ sọ pé apá àwọ̀ náà ni o ti rẹ kẹ́yìn kalẹ̀ bẹ́ẹ̀ rò pé ẹ sọ pé màá gbọ́ náà. ọ̀tọ̀ ní báwọn yẹn ti sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ sọ yìí dáa pọ̀ ọ̀rọ̀ yìí ayì pọ̀ ọ̀rọ̀ yìí wúlò ọ̀rọ̀ tó dáa nílé. àwọn èèyàn ọmọ pé ń dání ni o ẹ ẹ máa ṣàlàyé fáwọn èèyàn àwọn èèyàn fẹ́ gbọ́ dáadáa wọ́n sì fẹ́ gbọ́ lẹ́nu ẹni rí yóò gba ọ̀nà sọ́dà tó fi sọ̀rọ̀ fún wọn torí pé orúkọ ahlu sunna àwọn èèyàn ti ta ní pọ́ńtọ̀ nínú àwùjọ tá a wà lónìí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ẹni tó yẹ káwọn èèyàn fẹ́ràn jù láwùjọ ní ahlu sunna torí àwọn onímọ̀ sọ pé rọrùn ìsìlámù bá dé ṣùgbọ́n tẹ ẹ nífẹ̀ẹ́ wọn ẹ nífẹ̀ẹ́ wọn nítorí òdodo tí wọ́n ń sọ yìí ẹ̀dá kò tó tọ̀lá ẹ̀ mọ̀jẹ̀ kí kúrò ọmọ òkú mọ́ wa lára òtítọ́ lòtítọ́ máa jẹ́ bọ́ ọba gbà lẹ́nu ẹni tó sọ lónìí òtítọ́ lòtítọ́ tó ọba gbà á ṣèlú ọ̀padà borí náà ní ìjọba ọ̀padà á máa rántí péjọ sí ẹni báyìí sọ ìgbéraga ní ìgbégbá mótómótó ní òkè kìgbà tí ìròyìn jẹ́ kálẹ̀ gba òdodo ẹja gbé òdodo wọn bá ti sọ òdodo fún wa a kàn fi ọlọ́wọ́n bá sọ lára gàdúrà fún fún náà dákun fọ́sẹ̀ òdodo rọ̀ fún wa ní gbígbọ́ fọ́sẹ̀ rọ̀ fún wa ní sísọ náà ọlọ́wọ́n bá tó dákun fọ́sẹ̀ òdodo túmọ̀ fún wa orílẹ̀-èdè nàìjíríà ló ń kálukú wa rí bó ṣe rí àwùjọ wa nípìnlẹ̀ wa nípìnlẹ̀ wa ló ń kálukú kò bá ṣe wọn lónìí gbogbo àwọn nǹkan tó jẹ má burú ló ti ṣẹlẹ̀ nínú àwùjọ ẹ̀tọ́ wa lè ti ṣe lẹ́yìn ọlọ́run òun náà làwọn tó bá jẹ nílé àwọn ẹni ilé náà sọ yìí ẹ má sì ní gbọ́ yé o rẹ lómi àárẹ̀ jẹ́nu ọ̀sán rẹ olè ẹtì máa wá tẹ́lẹ̀ o ìgbé tó bá ti da gbogbo democracy ọ̀rọ̀ pọ̀ lórí rẹ o àwọn ìsẹ́ni kan tó ti kọ́ faramọ́ gbogbo àwọn ìṣesí yẹn o. ṣùgbọ́n tá à ń sọ ni pé ìlú ìlú ó ti da wọ́n bẹ lọ́wọ́ ẹ gbogbo ẹni tó bá jẹ́ ní ire iṣẹ́ wa á ti bẹ̀rẹ̀ rẹ̀ láti tòsítòsí bíbà yìí yẹn ni pé inú ilé wa ẹ̀mí ara wa á tún inú ilé wa á tún àwọn mọ́ṣáláṣí wa ìdánilẹ́kọ̀ọ́ a máa sọ níbẹ̀ ní ìta gbangba a máa ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ táwọn èèyàn ó ṣe kiri tí wọ́n máa gbọ́ sọ́yìn pé tó bá ti ń gbọ́ ìṣe ayé wọn ó ṣe kí ni o yọmọ yí padà dáadáa àwọn tó bá jẹ́ aláṣẹ tó ń bẹ láwùjọ àáwọ̀ ọ̀nà kan tó dára tó rẹwà tí mẹ́sẹ̀jì ó ṣe kí ni o kí ni màdé ti gbọ́ wọn lọ́nà tó kẹ̀sì ọlọ́ọ̀bá ilé kíláà ṣe kí ni sọ́gbà wọlé torí à ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ pé democracy kọ́ lójútu sí ìṣòro tá a wà sẹ́ Nàìjíríà gbogbo wa la fọwọ́ pa fìtínà gbọ́ọ̀lọ́ gbọ́ọ̀lọ́ tá a fọwọ́ wa pa òtítí sí wa lọ́rùn àwa lérò pé bọ́yẹ̀ dá kan nínú àwọn tí ń sòṣèlú lọ́wọ́ àdébáwá tí kì sí bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba lọ́ba tó lágbára lórí ẹ̀ ṣùgbọ́n kó tó rí bẹ́ẹ̀ àwa náà láti tara wa sí torí pé ọlọ́run tí ọlá rẹ̀ bẹ̀rẹ̀ lọ sọ pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ọba tí ọlá rẹ̀ bẹ̀rẹ̀ lọ kò ní yí kankan kan tí ń bẹ pẹ̀lú àwọn ìjọ tí táwọn náà fi yí ìpinnu wọn. àwọn tí wọ́n ń ṣe rere ọlọ́run ní dágò ẹ̀dúró lára wọn tí abúgbọ́n ti dà ó fi mú dáadáa sí tọ́lọ́ ọba ẹni pẹ̀lú ìdá tó sì pé yóò tún sọ wọn tẹ̀lé jẹ́. ti eléyìí ó ń kálukú ẹja mójú tó nulẹ̀ wa ẹja mójú tó dẹ̀dẹ̀ wa ẹja mójú tó àdúgbò wa ẹja mójú tó agbègbè wa ẹja mójú tó ìlú di púpọ̀ náà ṣùgbọ́n àtolórí àtẹlẹmù àtolùmọ àtẹjọmọ oníkàlùkù ìyàwó mùdàlù wa ń bi ọlọ́run bá ṣe ọlá rẹ̀ gàdú lọ ọlọ́run bá mọ́tà kò sí àtúnṣe àtẹnìkọ̀ kan wa gbogbo àti àjẹkùsí ọlọ́run bó ti wù kọ́ mọ́ iṣẹ́ ń bẹ lọ́rùn oníkàlùkù wa o ẹja kò tóbi tọ́lọ́ iṣẹ́ ń bẹ lọ́rùn wa ẹja lọ mójútó gbogbo àwọn iṣẹ́ tọ́lọ́ ọba lábọ̀ wa lọ́rùn a ti já mójútó àwọn ìyàwó gbogbo ìwòkuwò ìgbọ́kúgbọ́ táwọn obìnrin wá ń gbọ́ jáde wọn jìnà sí gbogbo ẹni tó ti bímọ náà jáde àwọn máa jìnà sí ìwòkuwò ìgbọ́kúgbọ́ ìṣekúṣe ìṣìnà àwùjọ gbogbo ẹni tí ò sí níyàwó wo tọ fẹsà ẹtọ fẹsà lẹsà níyàwó rẹ yóò jẹ ìyá ọmọ rẹ tètè wù sí wò dáadáa o wọn fẹ́ obìnrin kóbìnrin tóbìnrin kóbìnrin tó bá ti gulẹ̀ láwùjọ táwọn náà rẹ ní fẹ́ wọn mọ́ ó ti ká lóyún la padà wọ́n sàn kọ́ kálukú sàn fẹ́ ni tí ọba ti wọ́mọ tó rìn òwò báyìí nílé ìlọmọ ti lọ níta tó ń gbà tó padà yá fílópì fún ọmọ kúnà ló bí fún ọ ẹjẹ àfúrá ságbègbè ságbègbè wà ní gbogbo àwọn agbègbè wọn yẹn àwọn tí wọn náà ti bá dáadáa papọ̀ kó sẹ́ni ilé níwọ̀n abẹ́ ní ikú. àjọ máa wo gbogbo àwọn ìṣesí wọn yẹn agbègbè tó fẹ́ kọ́lé sí lágbègbè àwọn ẹni ilé ní àwọn ẹni ikú torí tí ìbàjẹ́ bá pọ̀ láwùjọ kan bàbá ń gbòòrò yìí pé wọ́n nìkan fẹ́ borí rẹ̀ kó ṣeé ṣe kí ìbàjẹ́ borí èèyàn sórí la ńlá ti kù yé dáadáa ìgbé àwọn ọ̀nà tọ́jà tó rẹwà táwọn táwùjọ sí láti rí lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn tọ́ka wa sí ó ṣeé ṣe pẹ̀lú àná lọ́wọ́ subhanahu wa ta'ala káníyàn bá dáa ọmọ ọba ìlẹ̀kẹ́ ló ṣe fídíò ṣàánú fún yàn àbí Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ́ bá fúnra kùn ṣàánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa ọba àti àjẹrùsí ọlọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá ọ̀pá wa láti láti máa ṣe àsàlátù tọpọ fún anabi sallallahu alaihi wa sallam àsàlátù yọlọ lọ kọ́kọ́ ṣe fún anabi sallam àwọn màláíkà náà ṣe bẹ́ẹ̀ ni Abul Aliya rahimahullahu ta'ala wọ́n ní àsàlátù tọ́lọ́run ṣe fánẹ̀ sọ́lá òun náà ní dídárúkọ rẹ̀ tọ́lọ́run ọba ń dárúkọ rẹ̀ láyé tọ́ga àsàlátù náà màláìkà ṣe fánẹ̀ sọ́lá òun náà ní títọrọ àforíjì kan tọrọ àforíjì fánẹ̀ sọ́lá ṣùgbọ́n wàtá jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ẹ̀ mẹ́wàá padà fún ìlú ẹni bẹ́ẹ̀ Allahumma salli ala Muhammad wa ala Muhammad kama sallaita ala Ibrahim wa ala Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammad wa ala Muhammad kama barakta ala Ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا أجعلنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قم إلى صلاتكم